jẹun látànà ebi ń pa mí ìjú ẹ̀rùn mi lọ́wọ́. níbo lẹ ń lọ níbo lẹ ti ń bọ̀ gan. mi mọ ibi tí mò ń lọ ibi tí mò ń bọ́ jìnnà. ọ̀gá o so ẹ̀mí ń pè bẹ́ẹ̀ ṣe fáìn báyìí tẹ́ báyìí ẹ̀ ń tọrọ owó láti jẹun. Ah, ọ̀rọ̀ ayé yìí má wàá sú wa báyìí ìyẹn mo tẹ rẹwà báyìí. Hm? ẹ ṣàrùn mi ẹ jù. ẹ ní ká ràn yín lọ́wọ́ kò sí problem à ń ràn yín lọ́wọ́ aṣáà ń bẹ ọlọ́run ó ṣàǹtà wà lọ́rùn kí lọ́lọ́run wá ṣe fún wa fún tá a lè ṣe fẹ́ dára bíi tiwa kò sí problem ẹ já wọlé. so ẹ̀yin ọ̀rẹ́ mi ẹjọ torí Ọlọ́run dédì mo pàdé níta ń sìn ó lóun di help ó ń tọrọ owó káàkiri ló wá bá mi lónìí kí n jọ kò sí ṣe máa jẹun kí n fóun lówó kí n jọ kí n ṣàánú wà ah, bó ṣe fáìn tó yìí ó sọ pé kò sí iṣẹ́ kò sí nǹkan ah, ojú ṣe ní kí n wọlé ká ṣàánú ẹ̀ help ẹ̀ àbí kí lẹ o. ṣèbówó ló béèrè lọ́wọ́ ẹ̀ ṣé sọ fún ẹ pé òun ní ìdàkọ̀mọ́dé ṣàánú. ó ní kò síbi so ẹ fẹ́ kó wá gbé bí ṣé ìyẹn normal can you listen to yourself. so kí ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ pé báwo la yẹ máa accommodate we don't even know her. calm down now ojúlóró ojú ṣàánú báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí and then pretty girl like you kílẹ̀ tó ń tọrọ owó. ẹ má bínú mo fẹ́ fi jẹun ní mi tí jẹun látàánú wọ́n ń tọrọ imagine bóyá ọkàn lọ sí compound kan àwọn filthy things àwọn gate man wọ́n máa fọwọ́ sí ẹ lára look at yourself ah, nù kò yẹ kó máa tọrọ owó náà anyway ṣùgbọ́n àmà help ẹ bọ́ọ̀rẹ̀ mi ṣe sọ yẹn náà àmà help ẹ àdèmá accommodate ẹ but nǹkan tí mo kàn fẹ́ kó ṣe ni pé ibi tá a bá fi yọ ẹ sí ni kó ṣe omi sí kó ṣe pé mo máa ránjú kiri nǹkan tí wọ́n rán ẹ ló máa lọ ṣe ibi tí wọ́n rán ẹ ló máa lọ. ẹ jọ́sọ̀ àyọ̀ ẹ ti gbà náà nìyẹn bọ́sẹ̀ mo àwọn fámìlì ẹ̀ ni kẹ́ńtì ìṣẹ̀lẹ̀ ń sìn kálẹ̀ fẹ́ pè ṣé mi ò mọ àwọn fámìlì tiẹ̀ ni ṣé o mọ tèmi ṣé mi ò mọ tiẹ̀ ṣé o mọ tèmi ni so why ìtẹ̀kọ́ máa kọ̀ yìí ọkọ̀ máa wọlé ẹ̀ kọ̀ dẹ̀ pé accommodate ẹ̀ just like that kò ìdọ́dọ̀ ẹ̀ o kò ìdọ́dọ̀ ẹ̀ sẹ́mi ìdọ́dọ̀ ẹ̀ tẹ́ bá sọ pé ẹ fẹ́ gbà well it's good ṣẹ́kọ̀ tí máa sọ it's okay I want to make ẹ̀ fò owó Oh okay. Oh okay, sunkún Oh, òkè. calm down relax kí lórúkọ ẹ. your lips. <laughs> All I saw. All I BBY on the beat. In Jamaica production. All I saw. All I saw. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti yo. Amuti, amuti, amuti. enjoying your stay? Yeah, <laughs> I'm okay. Yeah, I see that. Just to make sure. Yeah, well, uh, so. I really want you to feel at home. Mm? See this place as your home. Because uh, tó bá wò dáadáa, ẹ̀yin tí mo pàdé club yẹn ẹ pọ̀ gan But I just picked you because ẹ tó bá lójú inú tó bá wẹ̀ dáadáa rí pé ó unique èèyàn yẹn á mọ̀ pé nù eléyìí bíbí rẹ wà lára ẹ̀ right yẹn á mọ̀ pé lèrè ló ti wà mi ṣe pick and I want you to stay here kó fara balẹ̀ kó make it be my as your home mi dẹ̀ nífẹ̀ẹ́ kó kó disappoint me because I'm going to kind of rely much on you alright in fact ibi tí èmi me to rotate tí mo ti me, ara i really want to have you as my wife ah. oh yes and i don't want you to say no <sighs> in let me start like this i will introduce you now uh, to me to me nínú yes daddy come please. Yeah, that's my first daughter. Hello. Hi. Uh, this is my would-be wife. Yeah. Excuse me, Daddy. Yeah? Your what? Yes, your stepmother. My stepmother? Your stepmother. You're very welcome. Oh, thank you so much. Thank Excuse you. Me, okay, no problem. Thank you. tó Wow, that's your daughter. Yeah, my daughter, my first daughter. oògùn kan ló fi jọ yín. yóò rí height. ìbọn ṣé kìí ṣe wípé wọ́n bínú wọlé ṣá. tùmí nínú. bínú. náà mi ò rí bí òun lójú ẹ̀ náà orí tó spy ẹni tó ní you're welcome ẹni tó ń bínú ń ṣe bẹ́ẹ̀ oh. ẹni tó bínú máa ṣe wúruwúru wàá tẹ̀ tẹ̀ lójú ẹ̀ fún un bẹ́ẹ̀ no no no she's not like that okay, then. she's a good girl thank very nice girl ìwọ ni kò make sure pé o fara balẹ̀ ẹ̀dọ̀ rẹ ẹjọ́ ẹjọ́ ń ṣe ẹ̀nà kẹjọ máa ṣọ̀rẹ́ kẹjọ máa fara yíra nulẹ̀ so that kò ní sí problem kankan. oh oh oh you can trust me on that. that's good. Ah, okay. Ah, sure. okay okay. There's no hurry. Okay. Possibly you're sleeping here. No problem. Good. <laughs> kó introduce me, see, ọmọ ẹ pé um, meet your stepmom. ẹ oh. um, Joe, explain for me in one word But tó wá sọ my ọmọ a woman ìyàwó òun ni reaction ẹ kí ló sọ gọgọ kí lọmọ ẹ sọ. Ah, ó kàn wò the látòkè What is ó dẹ̀ ti kọjú sí dáadé and dad are you sure dáadé ni yeah that's my wife to be ó they wọlé lọ so mi like i'm so confused right now mi ò mọ bí ó serious ni bí ó ń tán ẹ eh, ẹ eh, so ìgbà tó wá ti ń rò pé bóyá love yẹn bóyá real bóyá fake marriage ni or anything kí wà ní títí ẹ it takes two to tango my dear ṣórí òyìnbó sọ wípé don't hate the game hate the player bó bá ṣe gbé wá ló ṣe máa gbé fún tó bá gbé wá straight wàá gbé pàdé ẹ̀ tó bá gbé wá side way wàá bá pàdé ẹ̀ náà gbogbo ibi tó bá ti gbé wá wàá jẹ́ kó mọ̀ pé tó bá jẹ́ pé marriage ló fẹ́ gbọ́ ìwọ bọ́ọ̀rẹ́dì àti máa àbí jọ sọ fún mi kí ni iṣẹ́ titi ẹ̀ gọ́gọ́ kí ni iṣẹ́ tó gbà. èkéde ló fi marry èyí pé ló fi ń díyàwó débi kó só ń jẹ kó gbálẹ̀ kó wá ní tó máa fọṣọ kò tiẹ̀ stress kí ni gangan ni ẹ̀ eh ó wá fake o ó rí ní kò kún ẹ ọ̀rẹ́ just play along nature it takes two to tango but èmi feel pé sínsìn sọ pé òun fẹ́ má rí ẹ wàá gbé bíò fún mi. yes akọ̀wé nǹkan tó fẹ́ fún bí àkọ́kọ́ sọ fún pé o ní ìdílé kan ní Banana Island kò hmm. ní ìdí wa gan kò yẹ gbogbo àwọn nǹkan tó heavy tó heavy tó máa kà láyà tí wọn tó bá lè lọ ọ̀rẹ́ máa ṣe nà yẹ ẹ ṣe nà ẹ ẹ ti bẹ́ẹ̀ ẹ̀yìn ká ti wà ní pé lóòótọ́ lóòótọ́ o serious tó marry to gbé wá yẹn ó fẹ́ marry lóòótọ́ ni ẹ jọ báwo ni mo fẹ́ ṣe tọmọ ẹ sí ẹ ní láti rí bébí ẹ ó ga bí bàbá ẹ ṣe ga yẹn ó ti ga ju bàbá ẹ lọ tó ó ga mi ẹni tẹ́mi wo yẹn kò gbé friendly face wá o ṣé mo máa lè kó pẹ̀lú ẹ̀yìn ilé yẹn ṣá. Ah, meanwhile what dẹ̀ ní the best friend àbí àwa ò tí ì tó fún ẹ. gbà mí o tó bá tiẹ̀ jẹ́ big ó jẹ́ big girl sápò ààrẹ yẹ́ẹ́ tí wọ́n bá ti kó wọlé ṣoníṣù pẹ̀lú ẹ̀ ni tó bá dẹ̀ lórí òun yìí kó pa wa a máa treat fọkàn pẹ̀lú. lọ́tọ́ ìṣe rap kò sí gòkò mú bẹ́ẹ̀. ìfẹ́ máa lọ wá bẹ́ẹ̀sì. ó tẹ̀ sí wọlé náà kó sí nǹkan tó máa ṣe. yes. banana yìí náà dín gógógógó kò jẹ́ kí ilé yẹn kó wà lẹ́gbẹ̀ẹ́ lé mike. chairman di ara. Àti ìní wa ló fìlì sí. Àwọn ní best friend. Mo fọ́lọ̀ yẹ o. Ayé. 我把你搞，我等他等你。Come on to the bed, one day the bed, one day go, Mr. Flavor. rí nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún àǹsì ni pé ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tẹ dúró a máa wọnú mọ́tò yìí àádẹ́jọ́ máa lọ torí mo fẹ́ ká lọ jẹ gbogbo ayé sọ̀rọ̀ mi ti yé yín mo fẹ́ ká jọ wà pọ̀ títí lẹ̀ fi máa mọ́ dọ̀la ṣe rí ẹni àmọ́ tẹ bá fẹ́ gbà ẹ sọ fún wa owó wà àwa máa náwó fún yín àwa máa ṣe gbogbo ayé tẹ bá fẹ́ àwa máa ṣe fún yín. Um, um, ẹni pé kí èmi àti àwọn ọ̀rẹ́ mi pàtẹ́lẹ́ ní àti. yes of course. ètò máa jẹ two to one to two ìyẹn ló ti dáa jù ìyẹn dáa bàjẹ́ bàjẹ́. ẹ jẹ́ sọ kankan kò yí èmi èèmọ̀ owó kan lè yẹn ná èèmọ̀ èèmọ̀ làyè owó kan gbogbo òyìn bá ń bẹ lọ́kàn yẹ fẹ́ gbà lọ́wọ́ ra sọ. èé fún iye ẹ̀kọ́ ha ẹ̀kọ́ ha láti tó ṣe pé owó wà ẹ má dá pé owó anything. kúnlẹ̀ ẹ kàn wọlé sọ́kọ̀. ó fẹ́ sọ pé wájú ló wájú kò sí àbí ẹ̀kọ́ máa ń lẹ̀. sátà wà náà. ẹnu ìyẹn okay you are free Hello, hello, ẹ lọ ẹ Okay, discuss. ẹ ah, fẹ́ eh, eh, eh, discuss àbí. no no no yeah just one minute. okay okay okay. à ń bọ̀ ó fẹ́ sọ pé ó fẹ́ jókòó wájú ní bọ̀. ó dẹ́ni pé ẹ ló lè jókòó. ǹjẹ́ àwọn ọmọ yìí tẹ̀lé. ìrìn lè wúrin ìlànà ti gbúrò owó ní àti gbúrò owó owó etí wọn ti nà. màá lò wí bẹ́ẹ̀ eléyìí tó ṣe bèrè kébèrè gangan owó gangan ìyẹn fẹ́ sọ ni wí ẹ ká ṣáàjì hàn nínú olówó yìí ó le. ṣẹ́gun èmi ò ṣe jàmbá ọwọ́ wọn jọ sọ fún mi gbọ̀ngàn ṣé ìwọ ni mary wọ́n ló bí Jésù àná. èmi kọ́ bọ̀ I just have this strange feeling around me to keep feeling there. ọkọ mi gan lọ ẹwọ dàgé ìlú rò dàbèbí lóhùn ìgbà wo ló dé ganan tó máa sọ fún wa pé nǹkan báyìí nǹkan ṣe tẹbi kí lélẹyìí mọ. mi ò mú jọ̀wọ́ wá ń bí wọn ní sùúrù. ẹ̀gbọ́n tiẹ̀ ti dúró àti ẹ̀ ti. Ah, ah má tiẹ̀ bẹ mi jù mí ò lọ́nà ọkàn mi. mi ò dùn sí ẹ. gbẹ́ni fọ́ọ̀n. ìlú kan wá fẹ́ ṣáàtì ìyàwó kan ṣáàjì irú pupa yẹn ni mò ń wò pé ó dàbí ẹni pé ó máa fẹ́ kàn mí. èmi ní èwì yẹn ń hàn ẹgbọn. ẹ wo ẹ jẹ́ ká máa lọ jàre àbí. àwọn yòókù ẹ̀dá. ẹ má wọrí ẹjọ́ máa lọ ẹ má wọrí ṣe gbogbo nǹkan tẹ́ fún fún àwọn ilé. yẹ ṣé mi kí ló dé kí lẹ ní nísàlẹ̀ tí mi ò lè ṣe é. ṣé èmi nínú èmi nínú. ẹyẹ má wọ orí ẹ tó tó yẹ kó lè jáde. sọ ilọ́la lọ́la ń rí ọba ń béèrè àdírẹ́sì àwọn ọ̀nà. máa ṣe gbogbo ayé bu. Baby, make we groove. Baby, let it loose. Girl, I know you want it too. Oh yeah, dance, move. Baby, make we groove baby that is blues, girl. I know. Ah! ah, Ọlọ́run o, ilé ayé ilé asán, ọmọbìnrin ló rẹwà tó yìí. Ah. Dáàdi Wálé abẹ́rẹ́ ọmọbìnrin bó ṣe rẹwà tó, ó mà ti kú. Nǹkan tá à ń sọ lọ́rọ̀ àwọn ọmọbìnrin nìyẹn. Òbí kan ló máa bí eléyìí ń sìn, wọ́n á máa máa wá wọn ò òkú ẹ̀ ló wà nílẹ̀ yìí. Ah, ó mà ga ilé ayé yìí gan-an ilé ayé yìí máa ó máa lágbára gan o. kọ́lọ̀ máa fi ṣe ẹ̀ṣọ́ wa. débì àǹtí ṣé mo wọ́n rí ni. báwo lè ṣe wá mọ orúkọ wọn. ó fẹ́ jẹ́ ẹni tí mo mọ̀ ní. ó jẹ́ ẹni tó mọ̀ ó yá jẹ́ ẹni tó mọ̀ ni o eléyìí tó ń wò ńlẹ̀ yìí wọ́n ti lò ó kò sí àlùbáríkà kankan lára ẹ̀mọ́ bó ṣe wà ńlẹ̀ yìí kò sí kankan bẹ́ẹ̀. kẹ̀jẹ̀ máa wo láàárọ̀ ìbá ṣe jí akọ̀rí pé wọ́n ti gbọ́ òkú fún máa ìsinmi bíi àmẹ́ni tó pa. Yes. bí èèyàn ṣe máa ń kú náà nìyẹn sá. síbi débi ṣe end life ẹ̀ lélẹ̀ ẹ́ ah ọlọ́mọ ti àpọ́njú kú o. Ah! ọkùnrin mà lọ́rùn o hmm. táwọn èèyàn bá jókòó tó ń kọrin tó bá ní olórí burúkú dà ó yẹ káwọn ọkùnrin kan line up wọn bá máa sọ pé àwárẹ̀ o èé. ayé ah! máa ní ká o ṣé bí dẹ́bi ṣe tó náà dòdò. mo dé kìlọ̀ fún mo pe dẹ́bi sí kọ́ ọ mo kìlọ̀ fún un báwọn ọmọ yẹn ṣe dé tán ní ẹ̀ǹkẹ́ pé ṣé àwọn fẹ́ gbé wa lọ mo pè mo ní tẹ́bi àwọn tẹ̀mí wo yìí ọkàn mi sọ fún wọn wípé wọ́n fẹ́ wá ṣe wá ń jàǹbá ni kí n tó ṣẹ́jú pẹ́rẹ́ débi ti wọnú mọ́tò ó ti tẹ̀lé wọn lọ ìwọ̀nba nìyẹn máa ń la ìkòwò mọ́ mo pé mo sọ fún ṣebí tó máa ń kìlọ̀ fún yàn èèyàn máa ń gbọ́ ni ẹ máa wo bó ṣe waste life ara ẹ tó fi ẹ̀mí ara ẹ tó fi ṣòfò torí owó ibo la wá fi wọn sí báyìí. kílísì ò máa ń sọ̀rọ̀ báyìí sáládámọ̀ ọ̀nù o bólámọ̀ tá a fẹ́ wá sí bólámọ̀ tó ń gbé kí láàmú pa wọn. wọn kí bó wá wọn sí àwọn tá a mọ̀ rí ṣé bá kò pàdé wọn bá àná ọ̀ní ṣá mọ wọn rí ni. bó la fẹ́ wá wọn sí bólámọ̀ tó ti wá ìlú pàdé wọn bá àná. pa àmọ́ àwọn tó ń fẹ́ tó ń gbé tó bá ní ká provide wọn tálámọ̀ ibo làwọn tá fẹ́ wá wọn madam. Um, passport in ni yóò wà and visa yìí náà dẹ̀ ti ready lórí ọjà tí ẹ fẹ́ gbé travel yẹn mo rò bóyá ẹ ti mọ gbogbo àwọn rules and regulations wa a dẹ̀ fẹ́ kẹ́ ṣe kí fuck up, rara. rárá àfẹ́ kẹ́ ṣe kí ni kẹ́ fọkọ̀ please. madam ẹ tí mọ rules and regulations wa ẹ wojú mi dada, and read my lips. <laughs> tẹ́rù yẹn bá sọnù èmi yá sọnù. ẹ̀mí sì sọnù kẹ. Hmm, mo rí ẹ tó ń kọ ha ń kọ ha ó ń mí kanlẹ̀ má try láti forí ọkà hàn ọ̀rọ̀ làwọn pàdé mi sọ wọ́n ti sọ fún ẹ láti lẹ̀ ó ti yẹ try don't ever ó ti yẹ tẹ́mi bá lọ má ẹ kọjá maze. tẹ́mi bá ti sọnù ìyẹn náà ti sọnù nìyẹn náà. definitely. ẹ rẹ́dí láti ṣiṣẹ́ pẹ̀lú wa ni. ẹ dẹ̀ ní sùúrù náà. and one more thing fún ọmọ bí yẹn ṣàlàyé fún ẹ there is a code. irú kóòdù wo nìyẹn o bó bá wọn ẹ̀kọ́ plant èèyàn kan àbí kò méèyàn kan dání bọ̀ nǹkan táwa fẹ́ mọ̀ ni pé ọjà ò gbọ́dọ̀ sọnù àǹtọ́jà bá sọnù ó mọ̀ ó ṣáà ti gbọ́ nǹkan tó sọ fún wa. bóyá nǹkan tí wọ́n ń ṣàlàyé òye òun ni pé ẹ lè wà lójú ogun anything bá happen ọjà tí ẹ̀ ń gbé lọ yẹn nǹkan kan ṣe ṣùgbọ́n nǹkan lè ṣe mí our border that is our law. <sighs> so ẹnu ikú lowó wà. ẹyin baby ó ti ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ tó yín létí ní ẹnu ọjọ́ mẹ́ta mo dẹ̀ ní ìdá advice. Um, ó ti ń lọ bí two months nísìnyí tí honorable ti ní kí n kó wá sílé bí àwọn fẹ́ kí n kó wá as ìyàwó ká lè finalize everything kájọ máa gbé àmọ́ ẹ̀rù ń bà mí wọ́n ti wá fún mi ní deadline wọ́n ní by next week tí mi ò bá kó wá sílé kájọ máa gbé pọ̀ kí n gbàgbé pé anything ever ṣẹlẹ̀ láàrin wa pé àwọn ò ṣe mọ́ and the only thing tó ń jẹ́ kẹ́rù máa bà mí ni wípé ẹ ọmọ wọn yẹn mi mọ bí mo ṣe fẹ́ kọ pẹ̀lú kí ọyẹn ẹyin náà mọ owó ń bá mi fa wàhálà èmi ìjà tí n bá pé mo tiẹ̀ lọ ṣe wíkẹ̀ níbẹ̀ lásán gan ó máa bá mi jà mi ò mi ò mọ bí mi àti máa ṣe fẹ́ jọ máa gbé káàní máa jà lójoojúmọ́ so I, I, don't know what to do. one question I wan ask I wan make answer me shey that girl wey we see that day she remain for somewhere abi na she be that all of her na she be that no be say she so that that girl now na him dey make you see some kind things wey you go dey do i go dey para i go dey vex e go be like you see my hair ṣé wọn pé mo ní scar mo ti lárí mọ́lẹ̀ if that girl think say she dey mad i mad pass her if she dey craze i craze pass her as she dey there so she can only run run run pass me when she run mad and her madness she dey learn she dey beginners class abeg jọ torí olóò sórí bó ṣe wà ní ìṣẹ̀fẹ̀ gbọ́rọ̀ gẹ́ ẹ̀ rárá tó bá ti fẹ́ ṣe wèrè ẹ̀ ṣáàjẹ́ kí mi mọ̀ mọ́ bó ṣe máa wọ́n bó ṣe máa gbé pàdé ẹ̀ jọ̀ọ́ làwọn fẹ́ ìwà wọn lójú just park make go chill house for the day i wan do it the only thing i wan do for me this year be that because me i get plans for that house but she my mama I rear i know they talk all these things because that girl na girl like me and she tall i tall she huge i huge if she feel fight i go amadura do tó I told you I pay you You know say i know where all those fences wahala lèmi máa ń bẹ i know they like peace. sori Come on, man. gbalẹ̀ síbo Wa kí ló ṣe é ibi tán ní kí gbégbé má gbé ibẹ̀ ló má gbé o ah, ọrùn oṣù làpárò ń kú sínà wọ́n lè má ló fẹ́ fi irú másílà ọ̀sẹ̀ yẹn ló fẹ́ gbalẹ̀ síbo ah, ibẹ̀ ló má gbé o kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ àgẹ́ẹ̀tì o. ṣé bẹ́ẹ̀ ọ ẹ àwọn kan máa bá owó wà ń lẹ̀ náà ó oh, wọ́n understand owó wà ń lẹ̀ àárín kan tó máa yẹ ṣe fún mi kan tó ń ṣe báwa gan-an. bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn kò sí problem tẹ́ bá ti promise mi pé tí bá ti ń wo ẹ̀yìn mi báyìí mo máa rí ẹ̀yìn méjèèjì lẹ́yìn mi up to about the next week mo máa move sílẹ̀ ah i love you the love i get from hug me come. Ah! <laughs> Wait, mama, what? Mama, I don't know. má wàá gbàgbé ọ̀rọ̀ tí mo bọ̀ sọ nípa ọ̀rọ̀ ọmọbìnrin mo fẹ́ kó o dì í mú dáadáa mi ì fẹ́ kó o fi sí e o ó ṣe pàtàkì o. ó yé mi ìwé dẹ́ sọ dénú ilé gan ó yé mi jù bẹ́ẹ̀ lọ torí èmi gan ò mọ ìdí náà tó fi jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ ni ọkàn mi máa ń fà sí jù nínú gbogbo àwọn obìnrin tó ń rìn mọ́ mi òun nìkan lọ́kàn mi ṣáà máa ń mú bíi pé òun nìkan ni mo fẹ́ ni kó súnmọ́ mi jù ni kó súnmọ́ mi jù mi ò mọ̀ dì. ó máa rí bẹ́ẹ̀ ọkàn rẹ gbọ́dọ̀ fà sí i ọmọ òun elédùà ló dìdì jogún agbára fún un kì í ṣọmọ lásán ìtorí rẹ̀ mo ṣe ní ò gbọ́dọ̀ fi sí inú kan báyìí ni kò fi bá a lò má bàa lonú méjì o bó o ṣe ti kó tó kó òun mo fẹ́ kó fi gbogbo ara rẹ̀ kó mọ́ra nítorí ó ní pàtàkì ṣe nínú ìgbésí ayé rẹ̀ má fi ilẹ̀ o ah, má lonú méjì pẹ̀lú rẹ̀ o inú kan ni kò fi bá a lò. ọmọ pé kò sí ìtì ẹ sọ fún mi náà tèmi náà tàtà tèmi kàn ní pé bí yóò bá ṣe ń lọ láàrin wa máa mú ìbọn so a lè mọ ìgbésẹ̀ tá tó máa gbé lórí ẹ̀. ó dà yóò ju ọ ṣe. àbó gbàgbé nǹkan ni. kọ́kọ́rọ́ mọ́tò ni mo ti rí. ọkùnrin mẹ́ta ò kárí láì oko oko ó ti fi gbàgbádá rẹ̀ kó yóò ju ọ ṣe. Australia lọ lọ ó ti jìnnà jù ah, twenty two hours èmi nìkan nínú flight. twenty two hours yìí wọ́n máa dúró lọ́nà náà at least wọ́n á dúró lẹ́ẹ̀mẹ́ta ẹ̀dẹ́ méjì. no no no no no ah ẹ wo mi ò fẹ́ ó ti jìnnà jù kálẹ̀mí àti yín lájọ ń lọ ń sìn it's a different ball game but èmi nìkan nínú plane mo máa wà bored ó máa wà boring na na na na. okay rares, rare rares, rare rares, rare rares. Hmm. Um, ẹ ṣe jẹ́ kí n kókó lọ sí England since ẹ pè nìkan ni kí n sáré lọ kí n lè padà. àbíyàn England ò ní náyàn lówó àníbi tí o máa lọ tèmi á lè náwó lórí ẹ. honourable ẹ fi hàn pé England ò ní ná yín lọ́wọ́ ẹ̀yin ẹ má wọ̀rí by the time tí n bá bẹ̀rẹ̀ sí í wọ gbogbo àwọn designer stores yẹn tí mo bẹ̀rẹ̀ sí í clear gbogbo ẹ̀ ẹ máa mọ̀ wípé England máa ná wa lọ́wọ́. What about Manchester? Mm-hmm. Yeah, Manchester wow, okay. I have a house in Manchester. Really? Yes. So ní ṣẹ̀ṣẹ̀ máa lọ dé sóòtẹ́ kankan inú ilé ẹ̀ ló wà máa gbé Come, why don't I buy you a house in Manchester? <gasps> That's a good idea. Yes now, get a house for you that is yours. Go. <gasps> Oh, yeah. Slow poison. Sir. <laughs> Slow poison. Baba. The best. Yeah, work done. And everything is intact. So this is what you ordered for. Bye. Yeah. What do I have? Exactly, sir. Uh-huh. Yeah. Yeah, your throw me Now? I'm at <laughs> Slow poison. Baba. Uh, this trip to a lawyer. Are you met a Yeah. Good. Make a Leon Mary. ìyàwó mi máa tẹ̀lé yín lọ. <laughs> madam you're safe with us mama. kò lọ bá yín ṣiṣẹ́ o ẹ má lọ fi ṣiṣẹ́ o ó fẹ́ lọ fún holiday ló fẹ́ lọ gbádùn ilé ayé ẹ ni o <laughs> so make arrangement for four individuals. okay alright, four individuals. yeah I'll procure the visa and I'll get back to you. I'm sure everything will be just the way you want it. Good. You're married. Ben get you something for that. <laughs> for that alone. <laughs> I trust you, Baba. Well, kó dowó ni o. Ah, ó ti dowó sà. Kó dowó ni o. Ó ti dowó trust me. Madam. Okay. Lọ gbèsè ìdámá kó wọn sí. So, ìyẹn dán Back to our discussion. Ilé. Rán let you. o. Láti ra ilé <laughs> I love you. um, jẹ́ kí n sọ irú actually. no jẹ́ kó jẹ́ kó mọ pátán tó yẹ sórí àwọn ilé tó ń ṣe nǹkan ní england tó wà dàbí pé aeroplane fẹ́ gbà lọ bẹ́ẹ̀. ọmọ rẹ̀ I checked the bedroom, you are not there. So if you want wá dá jókòó sí, What's the problem Honorable, yes. <laughs> inú mi ò dùn I'm not happy. Why? Why are you not happy? Túnmí nínú frustrate life me? Kò sí gbogbo nǹkan tí n bá ṣe nílé àtìgbà tí mo ti dé, mi ò mọ̀ ṣe ni ẹni ẹjọ́ ọ̀la wàhálà kò sí nǹkan tí mo ṣe tó tẹ́ lọ́rùn ojoojúmọ́ ló máa bá mi jà mo dẹ̀ ti máa report ẹ̀ fún yín times with that number ẹ bá mi bọ́ mo yín sọ̀rọ̀ kí ló fẹ́ lọ́wọ́ mi kí ló fẹ́ ó máa máa bá mi jà ọ́ dìtẹ́ ó máa máa pariwo ẹ kéèké mi fi lé bàbá òun lẹ̀ torí owó mo ṣe fẹ́ bàbá òun ìgbà kan àwọn kan kí ló fẹ́ kó tó want. Yeah, ẹ̀ ló getting a job, yẹn but you don't worry I have my plans she has to go for you torí ilé ọkọ tiẹ̀ ló you have come to stay òun ló denu jáde nu ilé ìfọ̀ ẹ̀. agídí agídí inú iná ló don't worry I'll plan it out Mani ní kó lọ any of the Asian countries kó lọ máa you will stay in this house this is your home okay all right ilé ọkọ ẹ ló okay okay my dear this is your house you have to stay all right are you happy now good this is your house you know what i love you Thank you. Shall we go to the bed? Sure. lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ gbogbo àpapọ̀ pé ọ̀pọ̀ iye ọ̀tọ̀ tó tó fẹ́ fẹ́ àfihàn ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ọ̀tún ìran àtẹ́lẹwọ́ ọ̀pọ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ òsì ọwọ́ àfigbára wọn pẹ́lẹ̀ tàìta ọwọ́ àyíyá sí lẹ́ẹ̀kan ọwọ́ àwọn àmọ́nà sí ọ̀nà tí ò bá yí ọ lẹ́sẹ̀kẹsẹ̀ àtàrí ọmọ ni àfọ̀nàfọ̀nà ìrìnrìn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀dá rẹ̀ ó fi ọ̀nà tó ń tí mo wá wá sínú ilé ẹ̀ olùlé ọwọ́ mi ti wá tẹ ikú ìdá báyìí mo ṣetán láti béèrè ikú tó pa bàbá ìyá tùmí nínú òṣètò yìí tí kò fi pa. madam madam o ó yà á yé láàárọ̀ yìí o. Ah, ẹ ǹlẹ́ mà ẹ pẹ̀lẹ́ mà ẹ ní sórí ibú Monday. ẹ ní ya wèrè jọ náà ọmọ yín ò ní jọ <laughs> ni. ìbéèrè àgọ́ ò ló ń bí mi. mo gbé kẹtẹ dání oníṣẹ́ mò ń lọ sódò. <laughs> ẹ má bínú ẹnìkan lọ́mọ̀ wá ló béèrè ọ̀gá mo wá ní kí n sáré wá o bí mo ṣe rí yín pé ẹ jáde mọ̀ pé ẹ ti ń lọ nù. <laughs> àtẹnu ẹni tó wá yẹn ló béèrè ni mi ah! béèyàn bá béèrè madam nínú ọgbà yìí èmi ní ẹ kí ni ó sọ òun ọ̀gá ṣé bó ṣe wọlé báyìí bẹ́ẹ̀mi ṣe rí báyìí pé eléyìí ò ní súrà kankan mo ní dà ọ̀gá ń kọ́ o ọ̀gá ò sí nílé. <laughs> atẹnu ọ̀gá. má jẹ́ ká parọ́ fúnra wa níbi tá a dé yìí o kò fún ẹ ní nǹkan kan. ọdún kẹfà tí tí ń bá yín ṣiṣẹ́ bọ̀ rí ọ̀gá ẹ wo five naira ló kéré jù ní owó nàìjíríà kò múlẹ̀ èmi ní òsì béèrè. ẹ tí ìwọ wa ló wá mi wá yẹn ṣé o mọ̀ pé ó ti pè mí lórí fóònù. iná lílá ìwà líle radiwu náà. ẹ̀yìn ló kú àló pè mí lórí fóònù. Ah, ọ̀gá kan yàtọ̀ sókù ẹni tí ò ló lọ. Ah, bó dẹ̀ ṣe ń bọ̀ yẹn ó gbé báàgì dání àbí. ẹ ó gbé báàgì kan dání báyìí ó gbé báàgì kan dání báyìí. sórí báàgì tó gbé dání yẹn owó ló wà ń bẹ̀ tó ń gbé bọ̀ wá fún mi. inú owó tó dẹ̀ ń gbé bọ̀ fún mi lèmi ti ní intention àti san sálárì tiẹ̀. ògùn o. ògùn kọ àní sálárì ẹ ti lọ. mo gbé nǹkan ṣe mí mo ṣe nǹkan.

ṣẹ́rí níbi tí èèyàn sí ọlọ́run ń bẹ o mo ṣe gba àwọn ọjà yẹn tí mo dé spot yẹn àmọ́ ti kọ́kọ́ package kò sẹ́ni tó fura sí mi so uh, in the course of transaction bí àwọn ọjọ́ ṣe wọlé nìyẹn so mo try láti ka mọ́ra but then wọ́n outsmart mi so mo mo sáré sọ ọjà yẹn lẹ̀ mo ṣe yá dànù nìyẹn. so you rescued your life and you did not rescue my drugs. so sir i tried mo best but i mo try gbogbo strategies dey fún wa pátápátá ni mo the mulu? did not try. Ah. you think you can fool me. you think i'm a baby boy Then you can fool. You know the penalty, gentlemen. Death is the penalty. You all know now. Mike, Mike, you should know better. It will save life. Eh? Who save drug? You fuck up, brother, big time. Why can't you shake with chicken? So you can shake like this. Why are you talking like this? I tried! Save that, man. Oh, try. Huh? To but try. Oh, if a substance, unless it's spots, go salon, And now you're saying you can fetch it back. disappointed with you, brother. <sighs> I am so disappointed. Abi, ẹ̀yin boys, ta ni you have to save the substance and not your life. Boy, you fumble gan ṣá, o tẹ̀gò. Báwo ni màá fọjà lẹ̀? Ṣé o ti gbàgbé pé a ní bàbá àgbẹ̀jọ ni? Wàá fọjà lẹ̀ olú fọjà lẹ̀ olọ̀. Bí ni aláyé kí Mike, you fuck up. Oh, fuck up, man tó o fún ẹrẹ mọ̀ wípé gbogbo wàhálà tí a bá ṣe tó bá dé pé bí a kú àwọn ẹbí wa ló máa ṣe kí inú wọn padà ná owó yẹn what's your problem just tell me you fuck up Mike. no shaking slow poison gbogbo wa la pé ikú lè rẹ̀ ṣe. boss. anybody bá ti ṣerú ẹ̀ṣẹ̀ báyìí gbogbo wa la pé ikú ni ẹ make sure pé ẹ supervise ẹ kó hàǹgà rẹ títí ẹ̀mí fi kó lára ẹ. boss please. boy have a nice day. ẹjọ sá ẹjọ sá èmi nìkan ló kún lọ́wọ́ ìyá mi ẹjọ ọ̀gá ẹjọ ẹjọ bá mi bẹ̀ wọ́n ẹjọ ọ̀gá ọ̀gá sá ọ̀gá ẹ bá mi bẹ̀ wọ́n àjọ tí a jọ mú. Everybody be up. Please let me talk to him. Eh. It's no poison. Girl. Don't do this to me. It's no poison. It's no poison. Mo ní kó dáríjì kó fi sílẹ̀ kó má pa ó ló máa pa tipátipá kí ló dé. Kí n fi sílẹ̀ kó bà business mi jẹ́. Ah, ah. Mo ní kó fi sílẹ̀ kó má pa fi sílẹ̀. Àbúrò ẹ mọ̀ pé tó bá ti ṣe irú nǹkan tó ń ṣe yẹn nínú iṣẹ́ wa ìkúlé rẹ̀ ṣe he knows. Once you betray, you die. Ikú lèrè ẹ̀ṣẹ̀. Yes. ni? Ikú lèrè ẹ̀ṣẹ̀. I'm gonna kill him. Pa àbúrò tèmi. Àfi tó bá dá owó àti ẹrù padà then I will not kill him. Otherwise, he's gonna die. Láyéláyé kò sí nǹkan tó jọ. I will tell you he's going down. Go down. Go down. Láyéláyé kò sí nǹkan tó jọ. Kò sí ohun tó jọ. Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo ohun tàṣà pátá tó lè fi jó gbogbo ayé máa bá a gbọ́. Àwọn olùdókòwò everybody àṣírí àtú from here to London ó gbọ́ màmú kó tó tata sílé fi jó ó gbọ́ yìí màá tọ́jú rẹ̀ fún màá dẹ̀ fọlọ́pàá màá fún sójà màá dẹ̀ lọ́dọ̀ ọba wọ́n mú ẹ. If I go down you go down. No. If you tell anybody I go down you go down too. We collapse we collapse together. I won't collapse. I won't collapse. Mi ò ní kú ọkùnrin ẹni ṣe mí wọ́n ló máa collapse. Tó bá kú tó bá tó bá ti yẹ wọ́n lu wàhálà máa jèrè ẹ wọ́n ló máa kú wọ́n ló máa collapse. Èmi àti mi ní ọmọ mi àti ní àtọ̀nú ẹ a máa jogún ẹ̀yìn lẹ́yìn. ṣe máa jẹ́ kí o mọ̀ wípé ẹ di ẹ ìrànà ni kò ṣe òun jẹ́pẹ́. wọ́n ní tí ẹni tó ṣu tó bá gbàgbé ẹni tó bá kọ irú wọn ò kì í gbàgbé. honourable um, nípa ọ̀rọ̀ wa tasọ lánàá everything ti wà intact twenty million tí o béèrè fún àǹfààní ẹ̀ but on one condition condition mi ni pé má gbàgbé pé agreement wa hundred percent tó wà lórí ẹ̀ kò sí nǹkan kan tó yẹ. no a ti agree lórí. and again any amount tí ìjọba bá kọ́kọ́ san fún ẹ for the first payment èmi ni màá gbà lọ́wọ́ èmi ni màá san fún ẹ. ah ah, ah, ah oh no yẹn ò dáa náà abu ah, ah ah oh no no no no no no no. deal or no oh, oh. deal. ah no no no deal o. no deal no ah no bẹ́ẹ̀ no no no yọ ah yọ ah. deal deal. Come with a date. Um, má gbàgbé wípé a ní àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe lọ́la fáìlì tó gbé fún mi mo aṣọ pé gbogbo dọ́kúmẹ̀tì yẹ wà pẹ̀lú wa bẹ́ẹ̀. no everything wey to enter property yẹn ta. lẹ́yìn tó concern gbogbo estate gbogbo nǹkan tí mo ní láyé mi gbogbo ẹ̀ ló then agreement letter mi pẹ̀lú ọ̀rẹ́ mi náà ó ti wá ó ti attach yà tó bá di ọ̀la first thing tomorrow morning a máa yà lọ́dọ̀ lọ́yà from lawyer to bank láti lọ keep for record are you with me gbogbo àwọn property ìtàn lẹ́jọ́ lẹ́jọ́ lọ ṣe finishing lọ́fíìsì mi ẹ wúlò ká. tó ń ṣe báyìí wú máa yìí ó mọ̀ pé mò ń kánjú ok mọ́tò tẹ ń kọ́. mo sọ fún yín pé mọ́tò ti ní fọ́ọ̀tì mẹkáníìkì ò dẹ̀ sì wá ṣe. ok tó bá ń bá mi lọ o ìsinsìn ẹjọ́ mi. kókè fún àwọn mínítì. Bíọ́lá Bíọ́lá gbọ́lá hàn. púùpù púùpù púùpù nínú mọ́tò látàrọ̀ mo sọ fún màmá ẹ pé ẹ ẹ ṣàfẹ́ dà mí dúró now kí ló fẹ́ kí n ṣe ń sìn sójú ìgbà tí lọ́ọ̀yà bá kúrò lọ́fíìsì kí n tó débẹ̀. Oh ẹ má bínú dáàdì Bíọ́lá ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá mi mú lọ sílẹ̀. mi ò fẹ́ kó gbé mú mi lọ. Ah, ok ok ok gbó gbọ́lá hàn kí wọ́n jọ sáré mi. Eh, eh, eh, mi ò fẹ́ kó mú mi lọ náà. Bíọ́lá dáàdì yín dáàdì yín òun gbọ́lá hàn fílẹ̀ táìmù ti lọ sí bóyá jọ sáré. bọ́ọ̀dì kẹ́fù òkè ó dànù. ẹ wò dáàdì ẹ má bínú ẹ̀jọ̀ tó yọ náà kò ní pẹ́ dé. ẹ má bínú. bẹ́ẹ̀ ni ẹ má bínú. ìgbòjú ló wà. àdúgbò ọmọdé rẹ̀. Ah! Why now? Ìwọ ìwọ yá honourable lówó ó wá ń gbé ní hard condition tó bá wà láyé lọ́wọ́ abèrè ẹ̀tọ́ ẹ̀ o ṣó ti gbọ́ tó bá wà láyé lọ́wọ́ abèrè ẹ̀tọ́ ẹ̀. ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ jọ̀ọ́ kéfò ni mo ṣe fọnàrẹ́bù torí pé jọ rẹ mi wò láyé lọ́rùn gbogbo ìgbò mọ́tò yìí àti ìkọ́ tó wà nù fún ẹ láyé lọ́rùn. ẹ ṣàtọ̀ ẹ fà ìwájọ. jọ jọ. kékeré yìí nínú igbó níbi tó wà yìí kí ló wá wá síbí ó mọ tó wá wá níbo ló ń lọ gangan ó tún wọn bí tó ń lọ ah, ah. ok dáadáa àti mọ́mí ẹ̀ ń kọ́. wọ́n ti ah. o. ok má sunkún mọ́ ṣé o lè tẹ̀lé mi o bá tẹ̀lé mi. Ah, Abiola, etí rẹ Melo. méjì. kí ló fi ń ṣe. ó fi ń gbéyàwó ọ̀ràn yóò dáa fún wọn ò sì ní tójú rẹ mọ́lẹ̀ ikú òjijì ò ní pa ọ́ sọ̀rọ̀ àwọn ìkìlọ̀ tí mo fẹ́ ṣe fún ọ yìí nítorí ọjọ́ ọ̀la rẹ ni nítorí pé mo mọ̀ ojú rẹ ti rògbòn ti rọ̀ sá ntójú ntókọ̀tún yóò yóò rí báyìí náà ni wọ́n pè ní ire àwọn tó o ti jẹ àwọn tó o ti gbé mì àwọn tó o ti sin àwọn tó o fi wẹ̀ gbogbo àwọn ìkìlọ̀ tí mo sọ fún ọ ló fẹ́ kó múlò nítorí pé ìkìlọ̀ lọ́ba ogun bíyẹn bá sóògùn tóògùn bá lágbára tí ò bá tẹ̀lé kìlọ̀ ẹ̀ kò ní jẹ́ bẹ́ẹ̀ sì ni kò ní ṣiṣẹ́ kó bá tún wá ṣiṣẹ́ náà ó lè tún ṣiṣẹ́ náà sódì ìdí ni mo ṣe fẹ́ ni kí n kìlọ̀ fún ọ èyí tí mo ní kó fi wẹ̀ ìkìlọ̀ rẹ̀ kó má gbàgbé eléyìí tí mo ní kó jẹ ìkìlọ̀ ẹ̀ má gbàgbé o dẹ́kun dẹ́kun èyí tí mo ní kó fi sí gbẹ́rẹ́ bó o bá ti wá gbàgbé àwọn ìkìlọ̀ yìí kò síkú kankan tí ń bẹ lẹ́yìn tí ó gbà kò síkú kankan tí ń bẹ lẹ́yìn tí ó pọn máa kẹ rẹ bọ́rọ̀ ló mọ bọ́ lọ́wọ́ bí ibi ò ní rí ọdẹ mọ́lẹ̀ sọgbọ́n èyí tó wá sí pàpà ń bá rí inú ẹ̀ gangan jùlọ nítorí bá mọ̀ pé ò lágbára má bá wọn jẹ́jẹ́ rẹ o nítorí bá mọ̀ pé ò lè fún yàn má sọ pé ò lè ṣe má torí wípé o fẹ́ dáa kó sọ̀rọ̀ òdì síyàn torí ẹnikẹ́ni tó o bá ní kúkú yóò kú o èèyàn tó o bá ní kó mọ wà láàyè dandan yóò mọ gbórílẹ̀ tó wá rí bí wọ́n gangan bá wa parọ́ pé ní nǹkan ọ̀tìjú pé á pé nǹkan ọ̀tìjú pé gbangba ni mo wà jẹ́ ń fi ara mi parọ́ pé à orí ló máa ń fọ́ mi ni ò jẹ́ ń lè wábi tí ẹni ń wá o ọmọ mi orí ó mọ̀ fọ́ o torí ẹnu ẹ ti dẹnu àṣẹ alágbára obìnrin ó ti dákọ́ ní òrìṣà àwọn kìlọ̀ tí mo fẹ́ kó mọ̀ nù bó bá ti lè pamọ́ mi nìkan ò ní ní ọ kó yẹ bó sì jẹ. ẹ ṣe ọkọ mi dúpẹ́ ẹ ṣe gan dáadé. ọkàn ara rẹ balẹ̀ sọ̀gbọ́n tí bá ń bẹ láyé tí mo ń bẹ láyé mo wà lẹ́yìn rẹ bí ké. jẹ́ kí ẹ tiẹ̀ lògùn yín ilẹ̀ ti ṣún sí i tó bá dáàárọ̀ là máa pe dókítà kó tó wá yọjú sí yín. Abíọ́lá náà lọ́rọ̀ ọkọ tí mo fẹ́ bọ́ ọ sọ. ẹ ẹ wo ẹ ẹ ti rọkọ lògùn yín lọ tẹ bá lògùn bá wọn sọ̀rọ̀. gbogbo agbára tí mo ti gbé fún wọn látẹ̀yìnwá àbẹ̀ inú my tí ń bẹ lọ́ọ̀ mi tí ò wúlò fún sí lẹ́ẹ̀kan nígbà tó o bá yá náà o bá ti yá sí torí èyí tó jẹ́ tó sì lọ́ọ́ yá sí ó wàá mú ọ̀nà sí ọ̀nà ibi ọ lẹ́sẹ̀kẹsẹ̀ àtàrí atari àfọ̀nà fún mi rìn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ó fi ọ̀nà ibi tó ń lọ yóò fi wọ́n gbàgbé ọ wọ́n gbàgbé ọ. mo tún ẹ ní sùúrù ẹ ní sùúrù mo ti fẹ́ ọgbọ́n kọjá sí ọkọ̀ wá lóògùn mi sí. dájú dájú dájú ẹ wá kọ́kọ́ lóògùn yín lọ́sẹ̀ ó ti tó ẹ wá lóògùn yín dájú. Daddy! Daddy! Ah! Ẹ wẹ̀wẹ̀ wọ́n rí ẹ jẹ́ kí n gbé dọ́kítọ̀ sí. Daddy! dáàdì ah! mo dáhùn ṣé dáàdì dáàdì máa pè dáàdì dáàdì ah! mo jẹ gbèsè ooo dáàdì yẹ. ṣé o wá rí wípé kò sí nǹkan tí gbẹdúgbẹdú ẹ tó fẹ́ fi igi gẹdú tèmi gbẹ.

Dad? Don't mind her. she's lying. Come on, give me that fire! Honorable, drop the gun! Drop that gun! Officers, I have license for this gun. Iṣẹ́ mi lẹ́sílẹ̀ ìṣe. I said you drop that gun. Drop it.